ẹ ṣàánú nàìjíríà olódùmarè ẹ ṣàánú orílẹ̀-èdè wa ọ̀gá ògo ẹ ṣàánú orílẹ̀ wa ẹ wa ẹ ṣàánú ọmọdé ẹ ṣàánú àgbà ẹ ṣàánú mẹ̀kúnnù ẹ ṣàánú àwọn tí ò nípa àwọn tí wa o ẹ̀yin nìkan ṣoṣo náà wa o ẹ ṣàánú olódùmarè ẹ ṣàánú ẹ hello mo kí wa mo kí wa o àjíǹdára máa jẹ́ fún gbogbo agbogbo ibikíbi tá a bá wà tẹ̀tí ń gbọ́ mi àbí tẹ̀tí ń wò mí orúkọ tèmi ò yípadà yèyé dára kò wé bẹ́ẹ̀ ni kò kò kò ẹjọ́ ẹ̀yin èèyàn mi ẹ bá mi fi mẹ́sẹ̀gì ránṣẹ́ fídíò yẹn bá mi fi ránṣẹ́ sí bàbá mi dadi gio Adeboye of redeem bàbá eléyìí kọ́ ni situation tó wà nílẹ̀ yìí o ṣé mo yẹ ọdún tẹ́tí ní ká máa gbàdúrà fún nàìjíríà àti gbàdúrà àti ìgbàwẹ̀ àti ṣìṣọ́ àárọ̀ ọ̀sán alẹ́ òru back to back ṣé wá rí gbogbo àdúrà tí gbogbo wa ti gbà tàwé at everything tá a ti ṣe pledge yẹn ẹ̀hẹ́n ó ti ń come to the past nsìn òun ló ń farahàn ní físíkà torí pé ọlọ́run ti ṣetán láti tú àwọn ènìyàn rẹ̀ sílẹ̀ bàbá dádì jí o ọ̀rọ̀ ẹgbàwọ́ ọlọ́run kọ́ leléyìí o ohun tó yẹ kẹ́ẹ̀sọ ni kẹ́ẹ̀ bọ́ síta kẹ́ẹ̀sọ fún àwọn ọmọ ìjọ yín ẹ jẹ́ kí gbogbo olórí ẹ̀sìn pátápátá nínú ẹ̀sìn Islam ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn àbáláyé gbogbo ẹ̀sìn pátápátá tó ń wà nínú Nàìjíríà àsìkò tá a máa mọ̀ yín wo bó ṣe ń gbọ́ mi tó ń wò mí ọ̀rọ̀ kò dìfẹ́ǹdì dadi jíò ẹmọ mi jíò ẹ̀kọ́ ọ̀rọ̀ kò dìfẹ́ǹdì ṣọ́ọ̀ṣì rìdíìmù àbí wínàsì àbí kinní kan là ń sọ fún ẹ ó jẹ́ du ayé ara ẹ bó o bá ṣe fẹ́ kí ọjọ́ ọ̀la ẹ kó rí bẹ́ẹ̀ ni àsìkò yìí ni ó jẹ́ tètè bọ́ síta kí wọn náà bá wọn sọ́pọ́ọ̀tì tí any protest bá lọ kò gbé ogun ti anybody o matter tó yẹ kó ṣẹlẹ̀ ni you are doing the right thing orí ẹ̀tọ́ ẹ̀ ló wà kò síbi tí wọ́n ti protest ní all over the world tí nǹkan ò bá lọ bó ṣe yẹ kó ṣe lọ ó jẹ́ bọ́ síta kó tètè bọ́ síta kó yé pariwo lulẹ̀ kiri òun pariwo bí atikúlẹ̀tì ayé ẹ̀ ló ń jóná lọ yẹn má bú mi bó bá bú mi kò kàn èmi òtítọ́ ni mo máa sọ fún ẹ nǹkan tí o jẹ mí nìyẹn nǹkan tí èmi jẹ ẹ́ nìyẹn mo ní láti sọ jẹ́ kí n sọ fún ẹ ṣé o ti rí bó ṣe ń lọ yẹn kò sépo ẹ̀yin tẹ́ ẹ̀ lè sùn láì fi iná sùn ṣé ìwọ tó ti ìrèpo sínú mọ́tò ló fẹ́ repo rọ sínú jẹnẹrétọ̀ báyìí mélòó gan ló fẹ́ rọ sínú jẹnẹrétọ̀ kò tún sí owó tó máa fi rà á gbogbo oúnjẹ ti gbówó lórí gbogbo nǹkan ti di rádaràda insecurity wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ ṣé o fẹ́ gbọ́ mi àwọn insecurity wọ́n ti pọ̀ bàjẹ́ ní south ní ilẹ̀ yorùbá sì wọ́n ti sọ̀kalẹ̀ bìbà any moment from now wàhálà gbẹgẹdẹ máa gbiná ìwọ ni kò ṣọ́ ara ẹ̀ má lọnu igbó ní àsìkò yìí o fi ara balẹ̀ gbogbo ibikíbi tó bá ti ṣe protest ìwọ náà bọ́ síta jà forí ẹ̀ mo ti pẹ́ tí mo ti sọ mo ní jà forí ẹ̀ lókù kò sí jà fún jọmọ́ jà fún ẹlẹ́dàá ẹ̀ jà fún fúnṣọ òṣì ní fúnṣọ yóòtù ṣì ní gbogbo wa we still have a long way to go bẹ́ẹ̀ ni jà fọ́jọ́ ọ̀la ẹ̀ jà fún àwọn ọmọ tó ti ìbí tó ti mọ̀gbà tó máa bí wọn èyí tó ti bí sílẹ̀ ó yẹ jà fún ó yá bọ́ síta bọ́ sí ipò ẹ̀tọ́ ẹ̀ bọ́ síta kó lọ jà fúnra ẹ̀ jà kó dáná sunlé kó ṣe anything o but nọ́mọ̀tì tó bá yẹ kó ṣe o jẹ́ tètè ṣe é dádì G.O ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run alàyè ọ̀gá ògo ní gbogbo ẹ̀sìn pátápátá ẹ ò sì sọ̀títọ́ fún ará àjọ yín títọ́ fáwọn mẹ́mbà yìí dádì jí o ọ̀rọ̀ tó wà lẹ̀ kò kí í ṣe ọ̀rọ̀ ọlọ́run gbà wá ọlọ́run gbà wá ṣe fẹ́ sọ fún wa pé ọlọ́run ò rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bí ìyà ṣe ń jẹ àwọn èèyàn ṣe ẹ̀rọ wípé ọlọ́run ò rí ọlọ́run rí ara ìdáhùn sí àdúrà tó ní kálukú wa ti ń gbà òun ló ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ àdúrà kan leléyìí o gbogbo ẹ̀yin tẹ́ bá lọ ń lọ sórí òkè tán ní kẹ́ wá ṣèṣẹ́ ọ̀sán kẹ́ wá sáàárọ̀ kẹ́ wá sọ̀sán kẹ́ wá situation Nigeria no it is not about prayer it is about physical ọ̀rọ̀ nàìjíríà sìn ọwọ́ ẹni la fi túra tú ìwà ara ẹni ṣe ohun lọ̀rọ̀ tó wà lẹ̀ ó yá tètè bọ́ síta nísìn dádì jí o òtítọ́ fún gbogbo àwọn mẹ́mbà yín gbogbo ìránṣẹ́ ọlọ́run alàyè bàbá kómóyì gbogbo yín bàbá yédépò bàbá ehm, bákàrè gbogbo yín pátápátá ẹ̀yin ẹlẹ́sìn islam ẹ̀yin sheik jankanjankanjankanjankan bàbá akéwùgbà gold gbogbo yín ẹ fọhùn síta ayé nídìí ní àsìkò tẹ́ ẹ ní láti ṣe ohun tó yẹ kẹ́ ṣe tọ́lọ́run fẹ́ràn yín lélẹ̀ ẹ kí àwọn ọmọ wọ̀nyí ní àyà kí ó síta kí wọ́n protest kan do the needful àti pé ta ti ń rojọ́ rojọ́ rojọ́ rojọ́ àsìkò ti wá tó láti jẹ́ kí gbogbo ẹjọ́ ta ti rò kó manifest ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó jọ wà papọ̀ báyìí nísìnyí kọ́ ní kálukú kó jà forí ẹ̀ má jà fún anybody mọ́ má sátẹ̀lé gbogbo àwọn political kíní candidate tó ń sátẹ̀lé tó ń jà tó yín máa wáyé ẹ̀ ìjọ́ wo ló fẹ́ gbọ́n bẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ òkú ti ẹ ni o ó sì ń jà fún àwọn àwọn àwọn tó fẹ́ dìbò tó fẹ́ dìbò dí ipò ààrẹ bóyá òun nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé ìwọ náà rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni gbogbo etí dí ṣé o ti rówó jẹun o ò rówó jẹun o ò níṣẹ́ náà fẹ̀kọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àrángó àrángá ọlọ́run ló wọ ọmọ wèrè ló bá wá tán àwa tá tiẹ̀ wà lábúrọ̀dù lọ́kàn wá bá balẹ̀ lówó wá bá gbé wa lọ́wọ́ because ìwọ tó wà lábúrò bó bá fowó ránṣẹ́ náà sílé lónìí ìbáyìí sìn kò síbi tó ti máa rówó gbà wọ́n lè rí náírà ó jẹ́ di owó ẹ̀ ẹ̀yìn tí nàìjíríà wà láìlẹ̀kùn ti mú yín lọ́wọ́ olùbàdànwọ̀ tí yín ti bá yín ó ti wá tọ́ bẹ́ẹ̀ ó jẹ́ tètè fọ́n sí gbòòrò lọ do the ẹ̀yin pásítọ̀ imam sheikh ẹ yé máa tàn wá ẹ má tàn mẹ́mbà yín mọ́ ìwo tó o bá lọ tó o ní àwọn dádì jí ò sheikh gbogbo wọn tó sì sọ fún ẹ pé àdúrà àdúrà tí gíbọ wọn lójú jẹ́ kó mọ̀ wípé àwọn gógó ní nọ́mbà wọn ẹni mìíràn kí wọ́n sọ òtítọ́ tó yẹ kí wọ́n sọ wọ́n mọ̀ ìwọ náà ní tiẹ̀ tó fi máa contribute bá mi kọ́ sí ibi comment section bì má fi dé èmi nìkan o ariwo tó wà lé àjọ máa pa ni ọ̀nà tó fi máa support mi ó ní kó subscribe sí youtube channel mi ṣé o rí àwọn fídíò wọ̀nyí bó bá ti ń gbọ́ má kàn dágbọ́ nìkan máa bá mi pín máa bá mi pín kiri kó máa bá mi share káàkiri àgbáyé ibi tí ìwà tèmi ti jọ ní láti fọwọ́sowọ́pọ̀ nìyẹn má rò pé ẹ dára ò ń bínú orí pé kiri kẹ́mi ò bínú yín o èmi ò léyàn kankan tí mo fẹ́ bínú àjọṣepọ̀ wa àjọfọwọ́sowọ́pọ̀ wa òun ló lè jẹ́ kí gbogbo wàhálà ìkó tán lẹ̀ ìwọ náà dúdì ni grateful subscribe to my youtube channel tó bá ti subscribe má gbàgbé láti tọ notification bell o drop your comment under this video bye.